جمالك في عيني وذكرك في فمي جمالك في عيني وذكرك في فمي وحبك في قلبي وكيف تدير وحبك في قلبي وكيف تدير látàkọ̀ lè fún ní àbí ṣòbọ̀rọ̀ ìfàwọ́ ńláńlá sèrèlá àlá náàjẹrẹ pẹ̀lú lè Muhammadun wàbíkọ̀ lè mú ṣọ́rọ̀ ṣòro àtẹnasínáwó wàhálà mọ́kùnrin láti orí kẹ̀lú mẹ́tìlá àtọ́dún. ولكل قول مستدير لبهاية وعلى مقولة الكلمة لها تدين ولكل قول مستدل بهاية أو بالحديث المستكين لمسند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 وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعوك الله ọlọ́run ọba tó ṣe yí pé òun náà ni ó ní ọpẹ́ oore tí ó ga jù tí ọlọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run ọba ó ṣe wá ní mùsùlùmí kò sí oore tí ó tó oore kéèyàn jẹ́ mùsùlùmí nílé ayé ń bì lálìkíámà kò sí oore kankan tó tó kéèyàn jẹ́ ní àlìjánná ẹni tí ó bá ti wá jẹ́ mùsùlùmí láyé àbí tí ọlọ́run ọba kò gbà ní mùsùlùmí láyé àbí ẹni tí ọlọ́run ọba ò fi ta lọ́rẹ oore tó ga jù tó jẹ́ oore ìsìláàmù tọ́lọ́run ọba ò fún láyé. irú ẹni bẹ́ẹ̀ ó ti pàdánù oore tó ga jù níjọ́ gbẹ̀dẹ̀ àkèyàmọ̀ tí ń sàlìjánná ọlọ́run tó fún àwa ní oore Islam tó jẹ́ pé òun lọ ga jù láyé oore tó ga jù lálìkè àmà tí ń ṣe àlìjánná ọlọ́run kó fún ẹnì kọ̀ọ̀kan wa náà abẹ́lọ́run pẹ̀lú àwọn ẹni ṣáájú muslimin. wa alẹ́kùnà bisọ̀lì ìlú kí ọlọ́run kó pa wá ní mùsùlùmí kí ọlọ́run kó pa wá pọ̀ pẹ̀lú àwọn ẹni rẹ̀ orí ẹlẹ́ẹ̀kejì ó wà lórí neymatul aya lórí ìdẹ̀kùn ìmáṣẹ̀mí lórílẹ̀ ayé kọ́lọ́run fi lẹ̀ kéèyàn máa ṣẹ̀mí lórílẹ̀ ayé oore ńlá lọ́lọ́run ṣe fún yàn ṣùgbọ́n nígbà míì a máa jẹ́ oore ebú fẹ́lòmíì nítorí àdìsí òṣìṣẹ́ ọlọ́run ọba pé ẹlòmíì ò ti máa ṣe rere bọ̀ n tí ó kù tí ó fi parí ayé rẹ̀ ò ní ju ìgbọ́n apá kan lọ látara bẹ́ẹ̀ yóò wà lọ ṣiṣẹ́ ọmọ ná yóò sì dẹ̀ntì ọ̀wọ̀ ná kọ́lọ̀ mọ́ pètè wa bẹ́ẹ̀. àwa tí ń bá iṣẹ́ ọmọ àlìjánná ara ẹ̀ náà la jókòó nítorí ẹ̀ yìí àti ń bá àti ń bá bọ̀ àti ti ń bá lọ bẹ́ẹ̀ náà àbẹ̀lọ́hùn kọ́lọ́n jẹ́ ayé wa náà sí ìjọba àdìjọ́n náà so ìsẹ̀mí adúpẹ́ rẹ̀ fún ọlọ́run a fi tọrọ pé kọ́lọ́run jẹ́ kí sẹ̀mí wa kó wúlò fún wa tó bá ti jọ́ gbẹ̀ǹdà kìyàmá nítorí wá sopọ̀ mọ́ ìsẹ̀mí òun náà ni pé ọlọ́run tún wá fún wa ní àlàáfíà mọ́ ọ̀gá orí tí ń bẹ láyé pẹ̀lú sẹ̀mí òun náà ni kí ọlọ́run fi àlàáfíà kún ọlọ́run á fún ẹnì kọ̀ọ̀kan wa ní àlàáfíà pẹ̀lú sẹ̀mí wa kọ́lọ́ mọ́ gba àlàáfíà náà ní ara wa. afàsìkò yìí tọrọ fún gbogbo àwọn tí ò ní àlàáfíà kí ọlọ́run kó bá fún wọn ní àlàáfíà mọ́ gba àlàáfíà ara àti tẹnìkọ̀ọ̀kan tiwọn náà. èyí tó jẹ́ ìdónú ṣe pàtàkì òun náà ni ìdẹ̀kùn lórí alhamni ìfọ̀kànbalẹ̀ tọ́lọ́ ń fi sí agbègbè wa yìí òun ló jẹ́ káwọn ò lè máa sọ̀rọ̀ ọlọ́run báyìí tí ó sí fọ̀kànbalẹ̀ ni kò lè sí ìbánisọ̀rọ̀ ọlọ́run tá a fẹ́ máa bára wa sọ yìí ọlọ́run máa yọ ìfọ̀kànbalẹ̀ kúrò ní agbègbè yìí gbogbo ibi tí ò sí fọkànbalẹ̀ kọ́lọ́n kó bá fi fọkànbalẹ̀ síbẹ̀ gbogbo ibi táwọn mùsùlùmí wà pátá yányán ọlọ́mọṣẹ́ bá fi wọ́n lọ́kànbalẹ̀ gbogbo ibi tí rọrùn wà má jẹ́ kí rọrùn kó ń bẹ gbogbo ibi tí ò sí rọrùn kọ́lọ́n kó bá fi rọrùn síbẹ̀ ìwà náà àwa tún dúpẹ́ gbogbo orí tọ́lọ́run síbẹ̀ nìkọ̀ọ̀kan wa lọ́tọ̀ọ̀tọ̀ ọlọ́run gba ọpẹ́ wa lórí orí náà àlékún orí ọlọ́mọṣẹ́ ṣe fún wa la hawla wala quwwata ìlà àbílà tafsiri wa a wà ní suratul anbiya sura ti ń sọ fún wa nípa àwọn ànábí ọlọ́run a sì ti ṣàlàyé àwọn ànábí ọlọ́run ọba ń bẹ̀ àwọn ọ̀rọ̀ tí ó tẹ̀lé àwọn ọ̀rọ̀ àwọn ni à ń sọ ní àná a ṣàlàyé wa nínú sura náà aya ninety two أعوذ بالله من الشيطان الرجيم ọlọ́run ní إن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاعبدون. أعوذ بالله. ní gbogbo àwọn ànábì ọlọ́run ìjọ kankan náà ni gbogbo yín jẹ́ ẹ sì jẹ́ ìjọ kan ṣoṣo látòrí ádámà àti dórí ànábì sàlám tó jẹ́ khatamul anbiya ìjọ kankan náà ni gbogbo yín ìjọ yín náà sì ni pé gbogbo yín mùsùlùmí ni yín lẹ́yìn wá àgbà náà ẹ̀sìn yín onáàlẹ̀sìn islam kò yàtọ̀ síra wọn láti bẹ̀rẹ̀ tó fi dópin àbí ká sọ pé gbogbo òfin tọ́lọ́wọ́ bá mú wá tó jọ mọ́ pé ọlọ́run nìkan la gbọ́dọ̀ máa fi èrò ọkàn wa sọ́dọ̀ rẹ̀ bákan kan náà lórí pé a gbọ́dọ̀ ṣẹbọ sọ́lọ́run bákan kan náà lórí gbogbo ìròyìn ọlọ́run tó dáa gbogbo ẹ̀ pátá tí ò sí àbújẹjẹkù nínú ìròyìn rẹ̀ gbogbo ẹ̀ kò yí padà tó ìdí sí i bákan lórí ìdájọ́ tí ń yí padà ọlọ́run bá fi ń wá rírọ̀ fún àwọn ọmọ ènìyàn ni ọlọ́run wa ní gbogbo ẹ̀ òun náà ni òfin yín ó dẹ̀ jẹ́ ummatan wahida òfin kan ṣoṣo ni tí ò yí padà ọlọ́run wa ana ọlọ́run ni èmi ni ọlọ́run ọba yín. èmi náà ni kẹ́ ẹ jọ́sìn fún èmi náà ẹyọ kan ṣoṣo lọ́lọ́run ọlọ́run ò jẹ́ méjì ọlọ́run ò sì jẹ́ mẹ́ta ọlọ́run ọba yóò sì bímọ bẹ́ẹ̀ náà sì ni ẹnìkankan ò bí ọlọ́run ọlọ́run yìí nìkan bẹ́ẹ̀ ti jẹ́ ẹyọ kan ẹni tó ní náà ẹyọ kan ṣoṣo ni ó náà lọ́ọ́ ká jọ́sìn fún. ọlọ́run ní àwọn tí wọ́n wá jẹ́ àwọn tí wọ́n sọ sídìí àwọn ànábí ọlọ́run táwọn ànábí ọlọ́run bá ti kú tán ọlọ́run ní bó dẹ̀ fi táwọn ànábí ọlọ́run bá bá wà láyé oríṣiríṣi làwọn èèyàn máa ń jẹ́ àwọn kan gbà fáwọn ànábí ọlọ́run àwọn kan ò ní gbà fún wọn àárí nínú yín ẹ tí ó jẹ́ mùmínì nígbà láwọn ànábí ọlọ́run bá bá ń bẹ láyé àárí nínú yín ẹ tí ó nígbà láwọn ànábí ọlọ́run bá bá ń bẹ láyé lẹ́yìn wá ìgbà náà táwọn ànábí ọlọ́run bàbá tún wá lọ tán àwọn èèyàn tún wá máa ń pín yẹlẹyẹlẹ pínpín yẹlẹyẹlẹ yìí a ṣàlàyé ẹ̀ fún wa káwọn ọmọ wà nú àwọn tí wọ́n máa pín yẹlẹyẹlẹ so gbogbo ẹni tí bá ti ń wo póun fẹ́ dá tòun náà lẹ̀ èmi náà gbọ́dọ̀ dá tèmi lẹ̀ kí n lè jó lórí ó yẹ pé èmi ni màá máa control irú ẹni bẹ́ẹ̀ ó ń gbèrò kẹ́sìn ó pín yẹlẹyẹlẹ ni so kájọ wà lẹ́ nǹkan kan náà ntí gbogbo wa jọ ń lé náà ni pé ìbáàdà kan la fẹ́ kí gbogbo èèyàn ṣe èyí káwọn yẹn tí wọ́n á gbé tiwa kalẹ̀ ká tí wọ́n á máa chẹ́ǹjì nǹkan tó lọ́wọ́ bá ti gbé kalẹ̀ ọlọ́run ní àwọn èèyàn wá pín àlámọ̀rí wọn wọ́n pín yẹlẹyẹlẹ kullun ilayna raji'un. kullun ilayna raji'un. ọlọ́ni gbogbo wọn pátá yáyá raji'una ilayna ọlọ́ni ọ̀dọ̀ àwọn ọlọ́run ọba òun náà ni wọ́n padà sí ṣébi tí a bá tẹ̀síìrì dé ní àná nìyẹn tẹ̀síìrì wa tò ní ó bẹ̀rẹ̀ láti àyà ninety four kí ọlọ́run bá kó sọ́jú ọ̀run fún wa náà bisimilá. فمن يعمل من الصالحات وهو مؤمن فلا كفر ọlá rẹ̀ ga ó fẹ́ ṣàlàyé fún wa nípa pé ká jẹ́ ẹni tí ó máa ṣiṣẹ́ rí ọlọ́run ti ṣàlàyé fún wa nípa ẹ̀sìn pé ẹyọ kan ni ó ti ṣàlàyé fún wa nípa pé ká má pín yẹlẹyẹlẹ ó wá fẹ́ pè wá síbi pé tá a bá ṣiṣẹ́ rí so ọlọ́run bá fẹ́ ṣe wá lójú kòkòrò so wọ́n nínú àyà yìí fi á tẹ̀rẹ̀gìbùlì ibad fi tànà sókìbìtọ́ àti láì nínú àyà yìí a fẹ́ ṣe àwa ẹrúsìn ọlọ́run ọba lójú kòkòrò wípé tọlọ́run nìkan ni ká máa ṣe ká dìmọ̀ tọlọ́run dáadáa níta wá fi lè wá ṣe wá lójú kòkòrò òun náà ni pé ká jẹ́ ká mọ̀ wípé tá a bá sin lọ́hùn wa dáadáa á rí ẹ̀san níwájú ọlọ́run tí ẹ̀ bá ti máa fi sórí ẹ̀mí pé wọ́n rí ẹ̀san níwájú ọlọ́run so yóò lè wù láti ṣe kí ni o láti sin lọ́hùn dáadáa. ọlọ́run ní fàmáyà mal mina sọ́ọ̀lẹ̀ hàt ọlọ́run ní ẹnikẹ́ni ya'mal tó bá ṣe mina sọ́ọ̀lẹ̀ heart ṣẹ́yí ahun mina sọ́ọ̀lẹ̀ heart ọlọ́run ní ẹnikẹ́ni tó bá ṣe àwọn nǹkan kan nínú dáadáa ló fi jẹ́ pé mẹ́ntì mẹ́mbẹ̀ yẹn ó fẹ́ sọ fún wa wípé nínú ló fẹ́ mú wa tẹ̀bọ̀ yìí dì làwọn afá ń pè á yọ nínú dáadáa ẹ ń bá ṣe àwọn nǹkan kan nínú dáadáa àwọn àfa onítẹ̀fsíìr wọ́n ṣàlàyé fún wa wípé kò rọrùn káwá ẹnìkan wọ́n ní amalu jẹ̀mí ìtọ̀ art géèrú mumkin kéèyàn sọ pé kéèyàn nìkan ó ṣe gbogbo dáadáa lọ́rọ̀ ní ká ṣe láyé kò rọrùn kó ní gbogbo dáadáa lọ́rọ̀ ní ká ṣe ọlọ́fẹ́ ṣe kò rọrùn kò rọrùn kéèyàn ló ń fẹ́ ṣe gbogbo dáadáa tọ́lọ́ ní ká ṣe gbogbo ẹni tó bá ti ló ń fẹ́ ṣe gbogbo dáadáa tọ́lọ́ ní ká ṣe irú ẹni bẹ́ẹ̀ ó tún ti di àlìgùlùwù là ń pè é ó ti kọjá àlà nínú ẹ̀sìn ọlọ́run èèyàn gbọ́dọ̀ máa kọjá àlà nínú ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn ọlọ́run àlẹ́kọ́sídù ni èèyàn wà níwọ̀ntúnwọ̀nsí òun lẹ̀sìn ọlọ́run ìtọ́lọ́wọ́ bàbá ní kó o ṣe ó wò pé òkè èwo lọ jẹ́ ọ̀ràn èèyàn ń bẹ́ tí ń gbọ́dọ̀ mọ́ sí i nítorí àwọn ọkọ mú nìyẹn lẹ́yìn ìgbà tó ti máa tọ́jú ọ̀ràn èèyàn tán àwọn tí wọ́n sọ fún ọ kì í sọ̀ràn èèyàn yẹn ọ wà á máa wò wípé òkè bó o ní o ti fẹ́ máa ṣe èwo lọ fẹ́ máa ṣe ń bẹ̀ bó o ti fẹ́ máa ṣe èyàn ò lè ṣe gbogbo dáadáa tán èyàn ò lè ṣe gbogbo dáadáa tán olóṣèlú ọlọ́run bá pè wá pé ká ṣe tó jẹ́ pé ńgbà tó ṣe ọlọ́run ọba tó náà bá pa láṣẹ ipe kọ́ máa dìde lóru ó fún wọn ní ìrọ̀rùn tẹ́yìn bá fẹ́ travel ọlọ́run tó fún yẹn ní rọ̀rùn ipe máa kírun rẹ ní méjì méjì rọ̀rùn ọlọ́run bá máa ń gbèrò rọ̀rùn fún wa òun gángan ò mú ẹ̀sìn lé fún wa ọlọ́run ọba ò gbèrò ìnira kò gbèrò ẹ̀ fún wa ẹ̀sìn náà ò sì fẹ́ ká ṣe kí ni o káwa náà máa fi ìnira ká fi kanra wa téèyàn bá fi ìnira kanra rẹ̀ nú ẹ̀sìn tó fi bọ́ sọ́dọ̀ ọlọ́run yóò jẹ̀yà ìnira yẹn èyí bá ṣe àṣekọjá àlà kò rẹ̀ ìwé ìrànlọ́ bá tó bá ṣe náà ni so àfẹ́ ká máa ṣe àṣekọjá àlà ẹ̀ ti ń kírun tó mọ̀ pé òun kírun lóru oorun sì ń kún òun bàjẹ́ ìtura sọ ni pé kó lọ sùn torí pé tó bá ń kírun yẹn lọ yóò máa pèpèkúgbe inú kùránì tí bá lè pèpèkúgbe inú kùránì wọ́n mọ̀ kẹsẹ̀ ẹlẹ́ fún ni. ó yàtọ̀ sí ìran ọ̀ràn àyàn ọ̀pọ̀lọpọ̀ kí ìran ọ̀ràn àyàn lásìkò rẹ̀ tọ́wọ́ máa gbé ìran ọ̀ràn àyàn àsìkò rẹ̀ tó ó rí ẹ̀ ó lè sinmi díẹ̀ kára ló lè balẹ̀ díẹ̀ àsìkò rẹ̀ ọ̀gbọ́dọ̀ jáde tó lọ́rùn àyàn wọ́n fẹ́ ìyẹn ọlọ́ba fi sọ báyìí fún wa yìí pé nínú ayé àyíké báwọn afọ́ntẹ́ fi sọ fún wa ni pé fàmàyà mọ́lì. àwọn tí wọ́n bá ṣe àwọn nǹkan kan mina sọ́ọ̀lì hàt nínú àwọn dáadáa tá a ní kí wọ́n ó ṣe àwọn tó bá jẹ́ ọ̀ràn èèyàn èèyàn gbọ́dọ̀ mọ̀ sí tó ọba ti ṣe ó jí àwọn ẹjọ́ ọlọ́run tó bá ti lágbára àti lè ṣe àwọn tó wá so máa dẹ́kan so máa pé àwọn eléyìí ò kèé sí ọ̀ràn èèyàn ká ṣe nínú wọn ká gbìyànjú ká fi lè rí ẹ̀san níwájú ọlọ́run ọlọ́run tó bá wá ṣe nam. ọlọ́run bá wá mú alijumlatu alihaliya ìṣesí tí ọlọ́run ó fi gbàṣẹ́ lọ́wọ́ èèyàn ọlọ́run á mú wá ọlọ́run ní wàhùwà mú òmìnirun tó jẹ́ wípé ẹni tó ṣiṣẹ́ yìí ó jẹ́ mùmíní májẹ̀mú tọ́lọ́run fi ń gbaṣẹ́ lọ́wọ́ èèyàn nìyẹn fi gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ gbogbo àwọn tí ọba ti jẹ́ mùsùlùmí gbogbo sẹ́ẹ̀rẹ́ tí wọ́n bá ṣe pátá ọlọ́run nígbà wọn a rí ti ń gbààwẹ̀ yìí a máa ráwọn kan tí tí ó ní mo fẹ́ yìí mo fẹ́ máa bá yín gbà bẹ́ẹ̀ ti ń irú ẹni bẹ́ẹ̀ àgbàdànù ní gbà ṣẹ́rìtù téèyàn fi máa ń di pé ọlọ́run ó gbàṣẹ́ lọ́wọ́ èèyàn májẹ̀mú àkọ́kọ́ tọ́lọ́run fi ń gbàṣẹ́ lọ́wọ́ èèyàn òun náà ni májẹ̀mú àlẹ́ iman ìnígbàgbọ́ ọkọ nígbàgbọ́ náà ashadu alla ilaha illallah wa ashadu anna muhammadan rasulullah tọ́ọ̀ bá ti ní ẹ kò ṣiṣẹ́ ẹ ní àlè láyé yìí kó o ní zaka o fẹ́ máa yọnu owó rẹ hm? ara àwọn tó ń jẹ́ àwọn tí èsè mùsùlùmí tí wọ́n ń lọ mọ́kà tí wọ́n ń lọ sí hajj tí wọ́n máa ṣe báwọn yẹn ti ń ṣe ọlọ́run ní gbà lọ́wọ́ wọn ẹni tó náwó nínú àwọn tí èsè mùsùlùmí bọ́yọ́ ọmọ òrukàn ló náwó fún ni o bọ́yọ́ nìkan ló náwó fún ni o tó fi tọ́jú ẹ̀ gbogbo dáadáa tó ṣe ń pátá yányán ọlọ́run ọba ò ní kọ́ kò sínú tí ó gbẹ̀san níwájú ọlọ́run bẹ́ẹ̀ torí pé májẹ̀mú tí ó fi gba ẹ̀san oníkíni o májẹ̀mú iman lára aya tí ń sọ fún wa nípa iman àmì aya tó wà ní Kùránì níbẹ̀ tọ́lọ́wọ́n bá fi ṣàlàyé pé téèyàn ọba ti ní ìgbàgbọ́ jẹ́ pé ẹni tó bá ti kú tó wá jẹ́ pé gbà tó kú yẹn kì í ṣe mùsùlùmí tá a jẹ́ pé gbogbo àwọn ẹni pé zọ́ irú ẹni pé kì í ṣe mùsùlùmí fa alayhi la'natullah wal wà wan nas ajma'in ìṣẹ́bílé ọlọ́run ti wà lórí ẹ̀ àwọn màláìka ọmọ ṣẹ́bílé ni kódà gbogbo èèyàn náà tún lè ṣẹ́bílé nígbà wípé ó ti kú ní kíni o lórí pé àbúlà àbí tàbá ní àbúlà àbí àlà náà tún láyà torí pé kú ní kíni o ó kú ní kèfèrí tó jẹ́ pé bí bá kú ní kèfèrí wọn ò ní o gbọ́dọ̀ kankan fún un bàbá Abdullahi eh, amúrúbùnà bàbá kẹfìrí ló kú sí ìkànnà àwọn sọ̀hábà ni ó wá ṣàdéhùn lẹ́yìn pé ẹ̀yin ọmọ mi ẹ bá ń ṣe sọ́dákọ̀ ẹ bá ń ṣe sàárà ọmọ rẹ̀ méjì ó sọ fún wa wípé tóun bá ti kú tẹ́ kí wọ́n ṣe sàárà fún òun kí wọ́n bá ń parakùnmí ọgọ́rùn-ún fáwọn èèyàn kó fi ṣe sàárà ẹ̀gbọ́n ó ní kó fi fifty ṣe sàárà ẹ̀gbọ́n sì ni kèfèrí lẹ́gbọ́n àbúrò òun jẹ́ gíní o ó jẹ́ mùsùlùmí ẹ̀gbọ́n ó wá ti lọ fi fifty ó ti lọ fi ṣe sàárà àbúrò náà wá jẹ́ mùsùlùmí wá wá bá nàbí tí bàbá mi ṣàṣọlẹ̀ rẹ̀ nìyí o ó ní ká ṣe sàárà lẹ́yìn òun tóun bá ṣe kíni o tóun bá ti kú kẹ́gbọ́n mi ó lo fifty kémi ní o fifty ẹ̀gbọ́n mi sì ti ṣe tiẹ̀ òṣìṣẹ́ ọlọ́run bá ní o gbọ́dọ̀ ṣe tó bá ṣe ọkàn ṣiṣẹ́ yẹn dànù lásán ni kọ́ ọ pa ẹgbẹgbẹ̀rún ràkúnmí fún bàbá rẹ ọlọ́run bò ní foríjì eléyìí ti parí ayé ẹ̀ ní kẹfìrí nìyẹn sọlọ́bi jẹ́ pé tí òbí kan bá ti parí ayé ẹ̀ ní kẹfìrí àládùá kankan tí a máa ṣe fún un. màkànà lè nàbí yíwá lẹ́lẹ̀ náà bọ́lá nínú sọ́ọ̀tù tàwùbà ọlọ́run ọba ń ṣàlàyé fún pé ànábìsà sálàmì pé kò lẹ́tọ̀ọ́ fànàbì pé ànábì ò gbọ́dọ̀ máa tọrọ àdúrà fẹ́ntọ́ bá ti kú. àwọn tí wọ́n jẹ́ ọ̀sẹ̀ àwọn tí wọ́n jẹ́ múmìnì ó ní ọlọ́run ní ẹ̀ gbọ́dọ̀ tọrọ àforíjì fọṣẹ̀bọ̀ fẹ́ntọ́ bá ti kú ní kèfèrí ẹ̀ gbọ́dọ̀ tọrọ àforíjì fún un. ọlọ́ni kódà kó jẹ́ pé inú ẹbí èèyàn ló wà kó jẹ́ bàbá kó jẹ́ ọmọ ó jẹ́ èèyàn gbọ́dọ̀ tọrọ àforíjì fún un. lẹ́yìn ìgbà ló jẹ́ pé ó ti hàn sí yàn wípé àwọn tí à ń sọ yìí padà ayáyá wọ́n ti di ẹni tó ṣe wípé ashabul jahim tí ẹ̀ ti rí pé ti kú báyìí ní kèfèrí èèyàn gbọ́dọ̀ tọrọ àforíjì fún un tó o bá tọrọ àforíjì o tún ti lẹ́sẹ̀ wájú ọlọ́run o tún kẹsẹ̀ lẹ̀ ni o ọ̀rọ̀ sọ pé ọlọ́run foríjì ìbúrọ̀ sọ bẹ́ẹ̀ so bọ́lá ti pa mùsùlùmí láṣẹ nìyẹn so ká gbìyànjú ìdágbọ́n sọ fún ayé pé ìjẹ́mú mi ní wa oore tó ga jù ni tó ju gbogbo oore lọ ìlà fi ń lẹ̀sán bá a ti jókòó dá ń gbọ́rọ̀ ọlọ́run ìjẹ́mú mi ní wa ló já lẹ̀sán tẹ́lẹ̀ bá ṣe mùmí ní bá jókòó ní lẹ̀sán ó dìgbà tó bá wá di mùsùlùmí yẹn gbogbo dáadáa ló ti wá ṣe sẹ́yìn ọlọ́run wa kó wá fún yóò wá lẹ́sìn iwájú ọlọ́run ìjọba ti di mùsùlùmí báyìí gbogbo dáadáa ló ti ṣe sẹ́yìn ọlọ́run bó kó wá fún ẹ wá gbogbo ẹ̀ṣẹ̀ tó wá ṣe ọlọ́run bó wá foríjì alisilamu yaju buma akọbila gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣe ọlọ́run foríjì ẹ̀wò tó lọ́wọ́ bá ṣe fẹ́ tó bá kí òbí di mùsùlùmí tẹ́lẹ̀ mi kan torí owó tí ò di mùsùlùmí tó torí nǹkan kan tí ò ní túmọ̀ tí ò di mùsùlùmí tó dẹ̀ ródòdó tí ò di tó wò pé ah, ọ̀rẹ́ islam ṣe é ṣe mẹ́ báyìí o ah, ẹ̀rọ ló pé òun ti ródòdó ṣùgbọ́n ibi táwọn wà dáhùn ó kù sí nìyí ó pàdánù nǹkan tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run sòkòlọ́ mọ́jà wọ pàdánù ọlọ́run ṣàlàyé fún wọn pé ká ṣe díẹ̀ nínú àwọn ṣẹ́ẹ̀rì tá a bá dẹ̀ fẹ́ gbẹ̀sán ṣẹ́ẹ̀rì ká jẹ́ múmi náà. bá wá ṣiṣẹ́ báyìí tó ṣiṣẹ́ táwọn ọlọ́wọ́n bá pè ní sẹ́ẹ̀rẹ́ tó sì jẹ́ mùmìnì nígbà tí ń ṣiṣẹ́ rẹ̀ ọlọ́ni fàlákù fùrọ́nà lè sáàyè gbólóhùn kúfùrù àṣẹ̀ṣẹ̀ máa gbọ́ ìtumọ̀ méjì ni máa túmọ̀ ìtumọ̀ alákọ̀ọ́kọ́ ni kéèyàn ó ṣe kèfèrí sọ́lọ́run eléyìí tó wà ń bí kì í ṣe kéèyàn ó ṣe kèfèrí sọ́lọ́run ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni kéèyàn má dúpẹ́ oore fọlọ́hún so kọ́lọ̀ ó ṣoore fún yàn so kéèyàn wá má dúpẹ́ rẹ̀ òun ló jẹ́ nǹkan ló ṣe wípé ìdàkejì ẹ̀ òun ló jẹ́ ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì fún kúfúrù òun lọ́lọ́run bá wá lòmíì jẹ́ pé kan àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n ní wàlékú fúrù bí ní máa ti yẹdi wú ilá. wàlékú fúrù bí ní máa ti yẹdi ilá. zawali awa shukuru abukola. zawali awa shukuru abukola. wàlékú fúrù bí ní ìmá kọ́lọ́wọ́ sóore fún yàn kéèyàn wá jẹ́ pé kéèyàn mọ́ lè dúpẹ́ rẹ̀ yẹ̀dì ú ìlà zàwálẹ̀ à. ó máa jẹ́ kí yóò pèpè fọlọ́run pé ìjẹ́ àìmọ̀ ilé yẹn ṣe yẹn yóò pèpè lọ́sọ́dọ̀ ọlọ́run pé kí ọlọ́run gba orí yẹn kó lọ́dọ̀ yẹn nímọ̀ yẹn tó sọ pé kí gbà kó lọ́dọ̀ yẹn ṣùgbọ́n wa ṣùkúrù. ṣùgbọ́n téèyàn bá lè dúpẹ́ fọlọ́run tọ́lọ́run ìmọ̀ ajé kó oore yẹn ó lọdọ lọ́dọ̀ èèyàn ni so omi pé gbólóhùn kúfúrú a máa túmọ̀ sí kéèyàn ọmọ dúpẹ́ oore ọlọ́run bá ti wá sọ fún wa yí pé wàkánà lọ́ọ̀ ṣáàkìrọ̀nà àlìmọ̀nì ọlọ́run ọba gan-an náà máa dúpẹ́ ọlọ́run a máa dúpẹ́ fún wa bẹ̀tẹ̀ ọpẹ́ yẹn ṣe gbọ́dọ̀ sọ pé alihamudulilayi fún wa. ìtumọ̀ ọpẹ́ tọ́lọ́run ni wípé yẹ́jìzì àṣàkìrọ̀ ẹ tó bá ṣe dáadáa àbẹ tó bá dúpẹ́ fọlọ́ ọlọ́run máa ń san lẹ́san tó o bá dúpẹ́ fọlọ́ àbò ṣe dáadáa nú ẹ̀sìn ọlọ́run wàá san ọ́ lẹ́san ẹ̀san yẹn ni kọ́lọ́run dúpẹ́ fún ọ so ẹ̀san yẹn wá ní ọlọ́run ní fàlákù fòrọ́nà ọlọ́run iṣẹ́ téèyàn ṣe yẹn láàkù fòrọ́nà lè sáàyè ọlọ́run ní àní ṣàìmoore ṣiṣẹ́ tó ṣe yẹn kò ní í sí ìṣàìmoore ìmọ̀lẹ̀ dúpẹ́ kò ní í sí fún sẹ́jẹ́ nìyẹn ṣe ṣùgbọ́n bá ṣiṣẹ́ gidi kan tí èsè mùmìnì àní àní dúpẹ́ fún un tóun sọ ni pé ìmọ̀lẹ̀ sẹ̀sán ò ní jẹ́ pé kò ní ṣẹlẹ̀ ṣiṣẹ́ yẹn omi ìgbẹ́dọ́ sọ ni pé kí ni o á sẹ̀sán fún sẹ́yìn ni tí májẹ̀mú yẹn bá ti pé á ṣe kí ni o á ṣẹ̀san yẹn ni mo ṣe yẹn so látara bẹ́ẹ̀ ọlọ́run bá fi ń encourage wa káwa náà máa ṣiṣẹ́ dáadáa iṣẹ́ dáadáa tá a bá ṣe kò sí ni fàmáyà amal mithqala dharratin khayran yara kò sí iṣẹ́ tá a ṣe tí ó jèrè tá a ní lálìkí àmà kò dẹ̀ ṣiṣẹ́ ló já burú tá a ṣe tá à rí lálùkì àmà kò sese tágbà àmọ̀ ìbọn ọlọ́run nǹkan kan kò sese làyọ̀ fún wa sọ wípé ìwé tọ́lọ́run bá fún wa yìí kí ló dé kò fi gbogbo ẹ̀ yóò tàn kọ́ àtún gbogbo ẹ̀ so ká máa gbìyànjú àti máa ṣe dáadáa dáadáa tá a bá ń ṣe kò lè gbé ọlọ́run ọ̀wà ìnà. hu katibun ọlọ́ni gbogbo sẹ́yìn pátá yányá iná lahu katibun ọlọ́ni à ń kọ gbogbo ẹ̀ lẹ́ra ẹ̀ so gbogbo sẹ́dá ń ṣe ẹ̀gbẹ́dẹ́ wọn bá kọ nǹkan lẹ́yìn wọn gbàgbé bẹ̀rẹ̀ ọlọ́run bẹ̀rẹ̀ sọ́ba tí wọ́n gbàgbé nǹkan o ṣùgbọ́n kó lè jẹ́ àmọ̀dájú lọ́lọ́run fi ń kọ́ lẹ̀ àwọn màláìka náà ti yàn tí wàá kó wọn kọ gbogbo sẹ́wàá lẹ̀lẹ̀ wọ́n dẹ̀ ń kọ́ lẹ̀ ọlọ́ni ẹ lọ́ọ́ mà á ti pàṣẹ fáwọn màláìka kí wọ́n máa kọ iṣẹ́ yẹn lẹ́ẹ̀lẹ́ tẹ́ báyìí ti kọ́ lẹ̀ báyìí tẹ́nìkan bá ti jáde kó láyé báyìí so wọ́n pa fáìlì tiẹ̀ ni wọ́n pa fáìlì ẹ̀ ni ìṣesí ilé ayé náà ni àbí màdé ẹ̀ bá ti kó omi iṣẹ́ náà sì gbàgbó ti kó omi ẹ̀ fáìlì tiẹ̀ wọ́n ti parí ni wọ́n lọ gbé mi kan ni <laughs> so wọ́n bá dàlù kíámà ibi kan àdẹ́gbé wọn fọ àìmọye nǹkan ni wọn fò tí wọn ní ẹ̀rí tí wọn ò ní kọ́ bẹ́ẹ̀ àìmọye ìwé wọn fi inú fáìlì tí wọn tún padà yọ kú ọbẹ̀ ọ̀gá ẹ̀sẹ̀ àbá dọ́gbẹ́gbé fáìlì jáde káyọ̀ owó nkú ọbẹ̀ <laughs> tọ́lọ́run bò rí bẹ́ẹ̀ ọlọ́run ní àkátìbúnà. wọ́n ní àwọn ọlọ́run ọba à ń kọ́ àwọn afọ́ntẹ̀f sírì ni wà ìnà ẹ̀láwù àfìzún wọ́n ní kíkọ́ lásán kọ́ áfìdúnà tó wà bẹ́ẹ̀ ọlọ́run ni ọlọ́run bá tún fi pamọ́ ibi tẹ́nì kankan ò ti lè lọ jí gbé tí omi gbé yọ nǹkan kó bẹ́ẹ̀ ọlọ́run bá fi gbogbo sẹ́ra bẹ́ẹ̀ so ká lè bá a mọ̀ wípé kò sí èbèjì so a gbẹ̀san lọ́dọ̀ ọlọ́run lọ́dọ̀ sọ́nu sọ́tò alimọ̀rán ọlọ́run ni inna láà láùdí ọlọ́run ni ìní láùdí amala amìlíhùn bíǹkùn ọlọ́run ni ọlọ́run ọba ẹnìkan ò ní ṣiṣẹ́ nínú yín kí n wá fi iṣẹ́ rẹ̀ kí n wá wéṣì ẹ̀ dànù ọlọ́run mi dákàrin àwọn òǹtà ọlọ́run ọkùnrin ló jẹ́ ni ni àbóbìnrin ló jẹ́ ni kò ní ṣiṣẹ́ kan kí mi ọlọ́run bá wá wéṣì iṣẹ́ náà so látara bẹ́ẹ̀ iṣẹ́ tá a bá ń ṣe ká ní ìkíláàs nítorí ọlọ́run la fi ń ṣe ọ̀pọ̀lọpọ̀ adá lórílẹ̀ ayé lónìí àà torí ọlọ́run ṣiṣẹ́ tá à ń ṣe ẹ̀jẹ̀ a máa sọ pé torí ọlọ́run la fi ń ṣe é ká dẹ̀ ṣe bí wọn ni ká ti ṣe tá a bá ti lè ṣe báyẹn kò sí ni ká mọ̀ pé ẹ̀sẹ̀ ń bẹ lọ́rùn tá a padà wá gbà lórí iṣẹ́ wa náà. anahu la yarji. Ọlọ́ni wà haramun alákọ̀rìyàtìn alákìnnáà annahum la yarji'un ọlọ́run fẹ́ ṣàlàyé fún wa nípa wípé ká lè mọ̀ wípé chance kan òun náà lẹ́nìkọ̀ọ̀kan wá ní chance yẹn náà la sì ń lò lọ yìí èmi tẹ́nìkọ̀ọ̀kan wá nílé ayé yìí kò jẹ́ yọkan lọ chance ẹyọkan yẹn náà òun là ń lò lọ yìí o tó bá ti tán àní chance mi mọ́ ọlọ́run fẹ́ ṣàlàyé fún wa nínú ara ìlú jẹ́ pé ká ṣiṣẹ́ dáadáa òní fi ń dà ọlọ́run wa ń ṣàlàyé fún wa ọlọ́run sọ fún wa nípa àwọn kọ́ríà ọlọ́run ní àwọn ìlú kan àlàkìnnà táwọn ọlọ́run ọba pa ìlú náà rẹ̀ ó rí i pé ọlọ́run ti pa wọ́n rẹ́ wọ́n ti kún tiwọn nìyẹn ó rí i pé ẹnìkọ̀ọ̀kan tiwọn náà la ala kullin la ó ti wà ń bẹ́ẹ̀ wa náà tọ́lọ́mùbá bá fi lè tá a bá fi lè kú ọlọ́run fẹ́ ṣàlàyé fún wa wípé ẹyọ kan tá a ní náà nìyẹn kò sí mi lẹ́yìn ẹ̀ ṣùgbọ́n nínú àyà yìí gẹ́gẹ́ bí àwọn àfáà tí wọ́n máa ń sọ̀rọ̀ nípa èdè lárúbáwá wọ́n ní gbólóhùn ànáhùn láyàrìjì ọ̀hún wọ́n ní gbólóhùn yẹn wípé ọ̀nà méjìlá lè gbà ṣàlàyé bẹ́ẹ̀ ká sọ yí pé múbútàdá ni. ìyẹn ni pé ó kọ tí máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run wa gbé lọ sí ẹ̀yìn àrọ́mú tó wà níwájú yẹn òní ò wá máa jẹ́ kọ́bárù rẹ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn kí túmọ̀ rẹ̀ ó lè bá a yé àwọn tí wọ́n bá tún mọ̀ nípa èdè lárúbáwá dáadáa ẹlẹ́ẹ̀kejì ni pé àrọ́mù ìtumọ̀ rẹ̀ ní mọ̀mùtẹ́ni òun náà ó lè ṣiṣẹ́ fíìlì rẹ̀ tó gangan jẹ́ mubtada gangan fún ara rẹ̀ so anahum la yarji'un òun ni ó wàá jẹ́ fáìlì fún haramun wọ́n máa jẹ́ sádàmásádàlẹ̀ khabar gẹ́gẹ́ bí àwọn àfa onínáàkù gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé ẹ̀ kí ni túmọ̀ tí a fẹ́ mú wá òun náà ni wípé anahum la yarji'un ìtumọ̀ anáwó láyárìjì wú náà ni pé ádámù rùjú ìhìm ádámù rùjú ìhìm àìní padà àwọn èèyàn tá a bá ti parẹ́ àbí àwọn èèyàn àìní padà àwọn èèyàn tó bá ti kú táwọn ọlọ́wọ́ bá bá ti parẹ́ kí ni àìní padà wọn haramun èèwọ̀ ni àìní padà ó ti jẹ́ èèwọ̀ àlàkọ́ríyà tí ń àlàkìnà àìní padà jẹ́ èèwọ̀ so àlàkọ́ríyà tí ń àlàkìnà ha àwọn àfáàní èèwọ̀ tó ń bẹ́ńbẹ́ yẹn nítumọ̀ alákọ̀ọ́kọ́ wípé èèwọ̀ a máa túmọ̀ sí pé. Si nǹkan jẹ́ dandan ìyẹn ni pé àìní padà wọn mọ́ tí wọ́n bá ti kú kí wọ́n padà wá sílé ayé wájibùn dandan ló jẹ́ ipe nǹkan tó ń pè ní àrọ́ọ̀mù nígbà míì a máa jẹ́ kí ni o wájibùn wọ́n wá mú àpèjúwe wa ní alukurani kẹrim nínú súrátulẹ̀ an'am tọ́lọ́ ní kúlítà aláwọ̀ àtìlùmọ̀ àdúrọ̀mọ̀ rọ́bùkún aláìkún so wọ́n mú àyà náà wá láti lè fi ṣẹ̀rí fún wa wípé ọlọ́ni kúlìtà àlọ́ àtìnú máa àrùbọ̀ rọ́bùkún àlẹ́yìnkùn àńlá tùṣìríkù bí ìṣe ìhà ọlọ́run bá ń ṣàlàyé nínú àyà yìí ọlọ́ni ẹ̀yin ènìyàn ẹ̀ wá. E atlu aleikum ma aroma rabbukum aleikum ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín kí n sọ fún yín ntọ́lọ́hún ọba tó sọ di èèwọ̀ fún yín ọwọ́ ni anla tushiriku bihi shay'an ọlọ́run ni ntọ́lọ́hún sọ di èèwọ̀ ni pé ẹ má ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ìyẹn ni pé ádámù lẹ máa tún ọ̀rọ̀ yẹn sí pé ádámù ṣíríkì ìmọ̀sẹ̀bọpọ̀ lọ́lọ́run ó wá máa jẹ́ àrọ́ọ̀mù ah, ah. kí wọ́n á ní ìmọ̀sẹ̀bọpọ̀ lọ́lọ́run jẹ́ àrọ́ọ̀mù nítorí hmm. túmọ̀ yóò ní nítumọ̀ àrọ́ọ̀mù tó wà bẹ́ẹ̀ ni pé wájìbù ni kéèyàn mọ̀ ṣe kí ni o kó mọ̀ pẹ̀lú ọlọ́run ìtumọ̀ tó máa mú wá nìyẹn ṣùgbọ́n àrọ́ọ̀mù a máa mú kíni wá o a máa mú wájìbù wá ìyẹn lẹ́nu pé ádámù rùjú yíyí ìlà dúnìyà àìní padà wọn sílé ayé àìní padà wọn sílé ayé ó ti wá di kíni o wájìbù dandan ni àwọn olóòní sọ dandan tí ẹ bá ti kú lẹ́lẹ́ báyìí kò sólóògùn tó lè jí kò sí ẹni náà téèyàn bá kàn ń wo eré tí kàn tan ara rẹ̀ jẹ ó tan ara rẹ̀ jẹ ni o àfi téèyàn bá kàn ń tẹ̀yàn jẹ lásán so kò sí ẹni náà téèyàn bá fi lè kú báyìí gbogbo ayé ìpadà ayẹyẹ tí wọ́n bá parapọ̀ tí kú bá ti tó gan tí o ti fẹ́ kú ọbẹ̀ gan ọlọ́run tí gbogbo dókítà bá wà wò wúlò mọ́ bàbá olóyè náà fẹ́ kú ọbẹ̀ kágbàgbà tó tó wá kú tán kẹ́nìkan wá dé pé òun ó jí irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ àjọ bá kàn tán wàá jẹ pé ẹnìkan wọ́n jí padà kò tí ì kú ni o ẹni tí wọ́n jí padà kò tí ì kú tó fi di múlẹ̀ nìyẹn téèyàn bá ti kú lájọ báyìí ti ń bọ̀ wá téèyàn bá ti kú ó ti parí ayé ẹ̀ nìyẹn àwọn tó bá fi ṣe mú jíza ọ̀tọ̀ làwọn yẹn wọ́n ni wọ́n dìde ńlẹ̀ padà wọ́n sì padà kú àwọn tó ń jẹ́ bíi thousands tọ́lọ́wọ́n bá pa wọ́n wọ́n dìde ńlẹ̀ padà wọ́n sì padà kú. àgbẹ̀tọ́ lọ́wọ́ bò bá pa irú zéèrù nísìnyí àzọ́gbọ́n lọ́wọ́ bá pa ọlọ́wọ́ bá kàn kun lóorun ìjọba máa ń lo okùn lóorun tó kọ́kọ́ wà ń bẹ̀ ọlọ́run bá gbé ìdí padà kó tún sẹ̀mí padà tí Jésù bá jiyàn dìde láti ibi sàárè ẹ sọ̀rọ̀ báyìí yóò tún padà padà ojú ẹsẹ̀ náà ni yóò padà wọ́n kẹfẹ́ kó sọ̀rọ̀ lásán ni mújísà ojú padà kẹ́gbẹ́ lọ ó tún padà padà ní ẹ bá ti parí ẹ tó bá ti kú láyé àìní padà sílé ayé má dandan ni tí ò sí méjì mẹ́. so nítumọ̀ ẹlẹ́ẹ̀kejì ìtumọ̀ mẹ́ta làwọn àfáà túmọ̀ ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì náà ni wípé haramu yẹn sì lè máa túmọ̀ haramu ẹ̀ náà lọ ṣùgbọ́n tí wọ́n bá ní ádámù rùjú ẹ̀ haramu àìní padà èèwọ̀ ni. E a wà yí ádámù rùjú ìyẹn náà torí pé negative negative jọ ní gbólóhùn méjèèjì so ádámù rùjú ìyẹn yóò di àrùjú o àrùn wọn wà á di kí ni o wà jí nítorí wọn jọ para wọn lẹkọọ mẹni wọn lè di positive ọwọ a máa padà di kí ni o rùjú ùhún jí bùn pípadà wọn dandan yẹn ni fún ẹni tó bá wò pé ẹni tí bá ń kò pé ọlọ́run ò ní gbé òun dìde tó wò yí pé ìsẹ̀mí tá a fẹ́ sẹ̀mí kò ju sẹ̀mí ilé ayé yìí kan lọ tó wò yí pé kí ni o ìsẹ̀mí ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ló wọ pé ìsẹ̀mí tá a fẹ́ sẹ̀mí yìí kò ju ìsẹ̀mí ilé ayé yìí lọ ọlọ́run ní irọ́ jẹ́ bẹ́ẹ̀ rújú hùhùn wájibùn lálìkè àmà báà tún dá wọn padà sẹ̀mí lálìkè àmà ọlọ́ni dandan ni ilé ayé nǹkan ló pin wa ìsẹ̀mí mi tún bọ̀ lẹ́yìn ìsẹ̀mí tá à ń yìí so rújú òhùn wá àjìbò gbogbo òru tá a bá parẹ́ ká tó pa tòótọ́ àwọn èèyàn sọ àwọn èèyàn àwọn ọlọ́run húdù ni gbogbo wọn ni ni ọlọ́run ńlá ìyá yẹn ò tí ì parí o fèrè àwọn ènìyàn ọlọ́run fi omi ó fi fún lọ́rùn pa ìyá rẹ̀ ò tí ì parí o ọlọ́run á tún ní padà yóò tún yóò tún yóò tún jẹ yóò tún jẹ ìyá lónìí ọlọ́run ní rújú uhum wájibun pípadà ìlànà hayat fìlẹ̀ ákírọ̀ kó padà wàá sẹ́mi lálìkí àmọ́ ọlọ́run dandan ni tí ó ṣebi jí mi àṣẹ pé dáadé pa wọn rà fìyà jẹ wọn wọn wà ní sẹbi mọ ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì nìyẹn ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹta táwọn afáà sọ òun náà ni wípé ádámù rújú yìhìm wájibùn so ọlọ́run ní ká tó pa ìlú kan rẹ̀ tìlú yẹn bá ṣẹ̀ wá tá a wá fẹ́ pa wọ́n rẹ́ àìsàdédé pa wọ́n rẹ́ níta kọ́kọ́ máa ń ṣe náà ni wípé àwọn ìlú yìí ó wọn ò lè túbá mọ́ yẹn pé ádámù rújú ihim ìlà tàwùbà á rí i pé àìní lè túbá mọ́ yóò ti di tó ṣẹlẹ̀ sí wọn yóò ti di àrọ́ọ̀mù lé wọn lórí wọn ò rí lè túbá á dúró àwọn eléyìí. kọ́lọ́wọ́ tó sọ pé òun fẹ́ pàlú kan rẹ́ yóò ti rí i pé eléyìí o àwọn ìlú yìí tí mo fẹ́ parẹ́ yìí pẹ̀lú bí tí wọ́n dé ìwọ tí ì parẹ́ ìgbà náà o ọlọ́run ti mọ̀ yìí pé kí ni o kò sí túgbà mọ́ fún wọn ìgbà náà lọ́lọ́run tó ṣe kí ni o ni ó tó pa wọn rẹ́ ọlọ́run kò sílùú kan tá a parẹ́ àbí kákọ́ ti mọ̀ yìí pé àtàbàbọ̀ pé wọ́n gbà túgbà wọn ni ànípa wọn rẹ́ irú àwọn èèyàn Yunus ọ̀rọ̀ pé wọ́n gbà túgbà wọn ni tọ́wọ́ bá ti parí ẹ̀ kò sí nǹkan kan mọ́ so kò sí nǹkan kan mọ́ ọlọ́run gbọ́ mọ́ yóò pàlú yẹn rẹ ni so jẹ́ tuma mẹ́ta tí àwọn àfáà tí wọ́n ṣàlàyé fún wa lórí àyà yìí ṣùgbọ́n àǹfààní tí àwọn afẹ́ ṣe ń bẹ̀ náà ni pé ká má máa dìlé iṣẹ́ rere dìgbà kan ká máa dìlé iṣẹ́ rere àbí ká máa dìlé túbá dìgbà kan òun ṣe sìnà ó tún dìlé sìnà tọ́lọ́ bá fi lè bínú pin yóò wá lóhùn foríjì ọmọ oríṣi náà ló ń ti òkú lé gbogbo ohun téèyàn bá ti ń ṣe tó jẹ́ wá àbàjẹ́ kẹ́mi kẹ́rù ọmọ bàyàn téèyàn bá ti ń ṣe ni tí wọ́n gbé kò tiẹ̀ sí option kankan kẹ́rù ọmọ bà ọ́ tó bá ti ń ṣe ni máa ń dàbí àwọn kan dé pé ọkàn wọn ti balẹ̀ àwọn kan wà tó ń ṣiṣẹ́ ọlọ́pàá ọkàn wọn balẹ̀ bàjẹ́ láti gba bribe wọn ò ní wọ́ọ̀rì kankan kọ́dà ibi tó kú bá ti kú bẹ́ẹ̀ wọ́n tún tún tẹ accident wa mi àwọn owó tí wọ́n fẹ́ gbà lọ́kàn wọn òun ò rí sí nǹkan kan tiẹ̀ ẹ tí wọ́n sọ pé nǹkan ti ń gbà ọ̀dà àtọ́kàn rẹ̀ sì tún balẹ̀ títún gbà lọ ó kàn ọ̀rọ̀ gbọ́dọ̀ balẹ̀ ó tiẹ̀ kó bá tiẹ̀ wá ń lúrú iṣẹ́ bẹ́ẹ̀ tó yẹ pé àwọn yòókù ó gbà tó ò ní ìrẹ̀kẹ́ ọ̀bẹ ṣiṣẹ́ ó gbọ́dọ̀ máa bẹ̀rù Ọlọ́run ó gbọ́dọ̀ wá sọ pé à bó kí n abẹ́ jẹ kí n abẹ́ mu ọkọ̀ wa máa ṣe kíní yẹn lọ ó pọ̀ sí ibùdó tí ń ṣe lọ kó kàn bínú ọlọ́run tọ́lọ́n bá ti wá sọ pé mo ti parí ẹ̀ ọlọ́run ní gba túgbà yẹn máa lọ́wọ́ èèyàn ibi tó ń tì ó parí ayé ẹ̀ sí nìyẹn yóò sì lọ jìyà wájú ọlọ́run sọlọ́n bá fi ń kọ́ wa ní ẹ̀kọ́ ni so kí àwa náà ká lo ẹ̀kọ́ náà náà. وحرام على قرية أهلكناها أنهم لا يرجعون نعم حتى إذا فتحت حتى إذا فتحت يأجوج ومعجوج الله أبا نعم كل أدب ينسلون sọlá máa fẹ́ ṣàlàyé fún wa ó fẹ́ sọ ọ̀rọ̀ tí a túmọ̀ fún wa tán nìsín ọlọ́run bá fẹ́ so pọ̀ wípé kí a lè bá a máa wípé àwọn tó bá ti kú wọn ò lè padà wá sílé ayé mọ́ kí wọ́n tó lè padà sílé ayé ilé ayé yọ parẹ́ tán yẹnyẹn tó gbé láyé náà lọ́wọ́ ti dájọ́ kí wọ́n tó lè padà sílé ayé ilé ayé yóò ṣe kí ni o yọ parẹ́ tán ọlọ́run á ṣàlàyé ìkan nínú àwọn ìkan nínú àwọn àlámọ̀ àmì tó jẹ́ pé tábì yẹn bá ti dé báyìí ayé ti ayé ti ayé ti parẹ́ ni ká wí torí pé náà àwọn àlàmátìlì kúburọ lè sá àní àmì tó tóbi téèyàn fi mọ́ pé àlìkè àmọ́ ti dé ọlọ́run afẹ́ ṣàlàyé ẹ̀ pé kéèyàn tó lè padà wálé ayé àwọn àmì yìí ó ṣẹlẹ̀ torí ilé ayé náà lọ́wọ́ ti ilẹ̀ ẹlẹ́ náà lọ́wọ́ ti dájọ́ so látara bẹ́ẹ̀ ọlọ́run á ní pé àtọ́. ọlọ́run fẹ́ ṣàlàyé fún wa wípé gbogbo eléyìí ó máa wà nígbà tí àwọn ọlọ́run ọba fúti àti wà wa Májùj so àwọn kan nìyẹn ìran ńlá kan ní ń jẹ́ Yájùj ìran ńlá kan òun náà ní ń jẹ́ Májùj so. àwọn ọ̀ràn yìí gẹ́gẹ́ bí àwọn tó ń jẹ́ àwọn àfa ẹ̀sìn gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé fún wa wọ́n jẹ́ ká mọ̀ wípé ìran méjèèjì yìí ìkan lára àwọn àrọ́mọdọ́mọ bani ádámà ni wọ́n bí wọ́n ti jẹ́ kan lára ọmọ bani ádámà bẹ́ẹ̀ làwọn náà jẹ́ kan lára ọmọ bani ádámà wọ́n wá sọ yìí pé. àwọn àfáà pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n rí wọ́n á jẹ́ kó yé wa rí pé ànábì ọlọ́run ọba tá a mọ̀ sí Nuhu alayhi salatu ọmọ mẹ́ta ló kó wọnú ọkọ̀ so ó mú ọmọ ọmọ alákọ̀ọ́kọ́ ní jẹ́ sáàmù ọmọ ẹlẹ́ẹ̀kejì ní jẹ́ háàmù ọmọ ẹlẹ́ẹ̀kẹta ní jẹ́ yááfìn àwọn àfáà ọ̀pọ̀lọpọ̀ wọn sọ wípé àwọn tí wọ́n jẹ́ yàjújù wá máa jújù yìí àrọ́mọdọ́mọ yáfìdù ni wọ́n torí pé àwọn tó kù lórílẹ̀ nígbà tí ọkọ̀ ojú omi tó sọ wọn kalẹ̀ gbogbo àwọn tó kù lórílẹ̀ tí wọ́n wà lórílẹ̀ wọ́n ti bómi lọ àwọn mẹ́ta yẹn ló jẹ́ èèyàn tí ọlọ́run ọba tún ṣe àrọ́mọdọ́mọ wọn kù sórílẹ̀ ayé gẹ́gẹ́ báwọn afáà ti sọ̀rọ̀ so látara bẹ́ẹ̀ wọ́n jẹ́ ká mọ̀ wípé àwọn àrùn méjèèjì yìí o ọ̀ndà yáfìlù àrọ́mọdọ́mọ núhù ọ̀ndà rẹ̀ òun náà ni wọ́n wà ẹ wàá rí àdìsí tí a máa kà fún wa yìí òun náà ló fìdí rẹ̀ múlẹ̀ wípé yájújù àti màjújù ọ̀ndà àrọ́mọdọ́mọ bani ádámà ni wọ́n wà òṣìṣẹ́ ọlọ́run bá jẹ́ kí ó yé àwọn sọ̀hábà ó ka àyà kan àbí àyà méjì fún wọn nínú súrà tó jẹ́ wípé ó wà ní súrọ́tù hajj ìbẹ̀rẹ̀ rẹ̀ òun ló kà fún wọn tọ́jú wọn bẹ pé yá ayọ́ lẹ́dínà àmánú takùrọ̀ bákùn. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم wọ́n lè ṣọlá ọba ka àyà yìí fún àwọn tí wọ́n jẹ́ àwọn sọ̀hábà àwọn sọ̀hábà wa wò yí pé a ṣé ìpàdé kìámọ̀ ti fẹ́ dé báyìí àwọn èèyàn ọba mọ nǹkan tí wọ́n fẹ́ ṣe mọ́ kálukú wò wí pé kọ́mọ̀jẹ̀ wí pé hàn nítorí ọlọ́run bá ń sọ náà ni wípé àlìkíámà ti fẹ́ dé wọ́n bá péjọ sẹ́gbẹ̀ẹ́ ànábì pé kí ni ànábì fẹ́ ṣàlàyé fáwọn òṣìṣẹ́ ọlọ́run bá wá ṣàlàyé fún wọn wípé ìjẹ́ ẹmọ ọjọ́ tó ṣe wípé wọ́n máa pe ànábì ádámà tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlìkíámà ọlọ́run ọba máa ṣàlàyé fún ádámà wípé ìwọ ádámà. àwọn àrọ́mọdọ́mọ rẹ ìwọ sọ pé iye àwọn tí wọ́n fẹ́ wọná ó máa mú nínú wa wa ní láàrin one thousand ó bèrè lọ́wọ́ ọlọ́run pé màá ti máa mú wọn sórí bí wọ́n ti wà yìí láàrin one thousand ẹnìkan ní àwọn èèyàn nine hundred and ninety nine tó kù ọmọ àná o ni máa jẹ so látara bẹ́ẹ̀ ẹni tó gba dis náà wà á tán pé ní Imran bùnú Hussein ó ní gbogbo àwọn èèyàn tó jáwọn sọ abáǹjọ náà wọ́n dákẹ́ ni wọ́n èèyàn kan <laughs> àti nine hundred ah <laughs> so àwọn èèyàn ò lè rẹ́rìn mọ́ báwọn sábà ti rí nìyẹn wọn ní ẹnìkan kan ò lè rẹ́rìn mọ́ wọn ò rí pé so possible bó làwọn ti fẹ́ wo bó yẹn ti fẹ́ wà ní ẹnìkan ní ẹ̀yẹn náírà ninety nine kálukú dákẹ́ ni tí wọ́n mọ́tẹ́ bẹ́ẹ̀ ṣe mọ́ òṣìṣẹ́ ọlọ́run bá wá sọ fún wa pé ẹ máa dunnú ìmọ̀lù wà abṣirù ẹ máa dunnú ẹ máa ṣiṣẹ́ rèé ó ní ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín pé ẹ mọ̀ pé ẹ wà bẹ́ẹ̀nà kọ̀lì kọ̀tẹ́yìn ní àvìmọ̀tẹ́yìn ẹ tún ní àwọn míì náà táwọn náà dàbí yín báyìí táwọn náà jẹ́ ikọ̀ àrọ́mọdọ́mọ ànábì ádámà tí wọ́n dẹ̀ jẹ́ ikọ̀ méjì tí wọ́n dẹ̀ jẹ́ àrọ́mọdọ́mọ ànábì ádámà tẹ́jẹ́kọ̀ méjì kódà àwọn tí wọ́n tún jẹ́ àwọn àlìjẹ̀nù náà àwọn náà wọ̀ náà ó tún wà ní àdìsí ẹ̀bẹ̀ ni pé wọ́n wà lára àwọn àlìjẹ̀nù náà ṣe ni wọ́n tún pọ̀ jáwé yẹn lọ àwọn màláìka pọ̀ ju àlìjẹ̀nù lọ àlìjẹ̀nù pọ̀ ju èèyàn lọ àjọ̀nù márùn mẹ́fà ó lè má gbénu ẹlòmíì ọlọ́mọdé àjọ̀nù gbénu wa so <laughs> látara bẹ́ẹ̀ gbàláwo tí àwọn èèyàn dákẹ́ òṣìṣẹ́ ọlọ́run bá ṣàlàyé fún wa yí pé a tún ní àwọn àwọn ikọ̀ èèyàn míì táwọn náà dún dá wà àwọn ikọ̀ méjèèjì yẹn wá jẹ́ ikọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ alákọ̀ọ́kọ́ ni yajuj àwọn kejì ní kí ni o majuj àtúnwá ní àwọn ṣàyàtì tó ń wá pọ̀ jù wá lọ ìgbésò àárẹ̀ ìdá ṣàyàtì nù ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àjànú ọ̀pọ̀lọpọ̀ wọn ni ó wọ iná tí ò sí èméjì ń bẹ gbogbo àwọn tó tún wá jẹ́ yà jújù wá máa ju ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá wọn ẹ̀dá kí wọ́n wá gbogbo wọn lọ́lọ́wọ́n dá ní oníbàjẹ́ lórílẹ̀ kò sí èèyàn kankan tó jẹ́ èèyàn rẹ̀ nù wọn ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá wọn nìyẹn ọlọ́run bá fẹ́ fi ran àwa tá a jẹ́ èèyàn báyìí ọlọ́run fẹ́ fi ràn wá lọ́wọ́ àwọn yẹn èèyàn kan tí wọ́n máa mú ìjọ àwọn tó tẹ̀lé tọ́lọ́wọ́n ọba náà wọ́n máa mú nù wá gbogbo náírà ninety nine tí wọ́n máa mú yẹn inú àwọn yẹn ni wọ́n ti máa mú àwọn tí ọba wa tẹ ìtọ́lọ́nú àwọn èèyàn náà ni ó papọ̀ mọ́ wọn kọ́ lọ́ọ́ má kà wá mọ́ wọn òṣìṣẹ́ ọlọ́wọ́ bá ń ṣàlàyé ni ẹ mọ̀ pé bí a ti rí láàrin àwọn èèyàn yẹn a kéré gan-an báwọn ibi tí wọ́n pọ̀ dé òṣìṣẹ́ ọlọ́wọ́ bá fẹ́ mú ọ níbi ìwádìí pé àmì dúdú kankan ọ̀ra wà láà níbi ẹ̀ka rí pé èèyàn rí bíi ẹran tó funfun tàbí dúdú kékeré kan ọ̀ra wà lára rẹ̀ bẹ́ẹ̀ láti rí láàrin gbogbo wọn bí ibi tí wọ́n pọ̀ dé òyìn tàbí níbi ibi ibi ìgbọ́n ibi ìgbọ́n ràkúnmí kí wọ́n kàn ra fi nǹkan kan sàmì síbẹ̀ kí wọ́n bó awọ ọbẹ̀ kí wọ́n kàn ra bo láti jẹ́ kó máa jẹ́ àmì so gbogbo ara yòókù yẹn ibi ara bó awọ yẹn bá tí wọ́n fi sàmì sí ràkúnmí yẹn báwa ti rí nìyẹn sí gbogbo àwọn tó kù tó mí wípé àwọn èèyàn yìí èèyàn tó pọ̀ ni wọ́n so látara bẹ́ẹ̀ ilé làwọn afáàbí sọ yìí pé àwọn Yajuj wa Majuj wọ́n jẹ́ ẹni tó ṣe wípé wọ́n wà nínú àrọ́mọdọ́mọ Bani Adam àwọn Yajuj wa Majuj yìí nígbà táyé bá fẹ́ parẹ́ isaburu Mariam Jésù yóò ti sọ̀kalẹ̀ so nígbà tí Jésù bá sọ̀kalẹ̀ tó wà pẹ̀lú àwọn mùmìnì lẹ́nu táwọn mùmìnì tí wọ́n ń gbógun ti àwọn kèfèrí àwọn yẹ̀húdí àti gbogbo kèfèrí tí ń bẹ lórílẹ̀ láàpadà jagun tí ó sí èméjì ń ogun tí ó gbẹ̀yìn ayé náà ni ogun Islam náà ni kò sí èméjì ń so látara bẹ́ẹ̀ ìgbà tí wọ́n wá ń ṣe léyìn lọ́wọ́lọ́wọ́ tí ìjẹ́rí ti wà fáwọn mùsùlùmí tí wọ́n ti ń wò wípé ìjẹ́rí ti dé fáwọn mùsùlùmí ìgbà náà lọ́lọ́wọ́ bó wà ní kí àwọn yàjújù àti màjújù kí wọ́n tún jáde ibì kan ni wọ́n wà ní ìsìn àwọn àfáà ìsìn dẹ̀ ṣàlàyé fún wa wípé ibi tí wọ́n wà ọlọ́run bá fi pamọ́ kò sẹ́ni ẹ̀ka ọmọ ibẹ̀ lórílẹ̀ ayé di bá a ti ń sọ yẹn ní ẹ̀ka ọmọ ibẹ̀ sọ àwọn àfáà dẹ̀ sọ bẹ́ẹ̀ gbé nítorí bàbá fẹ́ kéèyàn kú ní náà lè yóò kú máa rí káwọn bá kéèyàn ọmọ rí èyàn ò so ọlọ́run bá gbé ààyè yẹn sílẹ̀ lórílẹ̀ ayé kò lè jáde kankan kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n láyé anabisa salam àwọn kan láwọn débẹ̀ anabi ni kò ṣèrò yẹn ó dẹ̀ ṣèrò yẹn anabi ni tóòtọ́ eléyìí rí tóòtọ́ kó ṣèrò ibi ilẹ̀kùn torí wípé àwọn èèyàn yìí gbà tí wọ́n ẹ̀sìsì lórílẹ̀ ayé ọlọ́run ọba dá ẹnìkan táǹpẹ̀ ní zulkọ̀ náírà wọ́n ní zulkondeni yìí kì ṣe Alexander the Great ọ̀tọ̀ ní zulkondeni eléyìí ẹni rẹ ni mùsùlùmí ni ọlọ́run bá wá ní kó jà káàkiri orílẹ̀ ayé ó jà sí igun kìíní ó jà sí ọ̀nà mẹ́ta ọlọ́run bá ní kó jà sí lórílẹ̀ ayé bọ́lá bá pè pé kó lọ kó jagun lọ́bẹ̀ kó tẹ̀ ọlọ́run bá káàkiri lọ síbẹ̀. Si gbogbo ọ̀rọ̀ yẹn wà ní sùràtù káf àfẹ́fígbà wa lásìkò ọlọ́run á ní kí zulukọ́d náyìn kó wá dé ọ̀dọ̀ àwọn èèyàn àwọn èèyàn tó wá dọ́dọ̀ wọn yìí àwọn tí wọ́n jẹ́ àwọn yàjújù wa máa jùjù àwọn náà ní ààyè tiwọn tí wọ́n wà ẹwà àwọn tó pọ̀ jù wá lọ ẹwọ onúùlù tí wọ́n wà bí ó ti tóbi tó so ibi tó tóbi tó jùlẹ̀ ayé lọ ni ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ọlọ́run ò jẹ́ nìkan kan rí i so lọ́gbàlá bẹ́ẹ̀ àwọn yìí ikọ̀ méjèèjì ni wọ́n wà máa wá tí wọ́n bá wá wá wọ́n wá máa fi sùtá kan àwọn èèyàn yẹn wọ́n pa wọ́n ni àwọn pààyàn tiwọn ni wọ́n ṣèbàjẹ́ ìbàjẹ́ wọn náà ni pé kí wọ́n máa pààyàn wọ́n pa gbogbo èèyàn lọ nígbà tí wọ́n sọ pé ah ìwìn kan wà o mọ́sítà kan wà tí wọ́n ń yọ wá o bẹ́ẹ̀ ló ti rí wọ́n sì ti mọ àyè tí wọ́n wà téèyàn kankan lọ bẹ̀ àwọn náà wá àmọ́ wá láti wá máa pa àwọn èèyàn yẹn àwọn èèyàn yẹn sókòdé ni wọ́n bá wọn wọ́n gba Islam wọ́n á ní pé wọ́n sókòdé ni ìrànlọ́wọ́ tá a fẹ́ kó o ṣe fún wa tó bá fẹ́ gbowó gan á fún o òun náà ní pé àwọn èèyàn yìí ẹ̀yìn òkè ni wọ́n ti máa ń wá bá wa ràn wá lọ́wọ́ bó láti fẹ́ dí wọn mọ́lé tí wọn ò fi ní lè máa jáde wá bá wa mọ́ zokọ́ndé ní òun ò gba owó so òun ràn wọ́n lọ́wọ́ ni ó wá ràn wọ́n lọ́wọ́ ó ní kí wọ́n wá irin wọ́n wá irin wọ́n ti irin bọnú náà wọ́n ń yọ wọ́n á bẹ̀rẹ̀ sí so òkè yẹn pọ̀ mọ́ra wọn òkè tó yẹ pé ẹ̀yìn ẹ̀ ní àwọn tí wọ́n jẹ́ àwọn ìyàjọ àmàjù tí wọ́n wà wọ́n wá ka ilé òkè yẹn wọ́n á ka mọ́ wọn tán yẹ́yẹ́ wọ́n di wọ́n di wọ́n wá di wọn mọ́ ẹ̀yìn ibẹ̀ tó yẹ pé láti ìgbà náà kò wá rọrùn fún wọn láti jáde so kò rọrùn fún wọn láti jáde kébù sọ ọlọ́ba ti jẹ́ kó yé wa ọlọ́ba ti sọ fún wa nínú súrọ́tù káàfì kéde pé a fẹ́ a kàn fẹ́ sọ famasta tó ọ̀hún. famasta tó ọ̀hún ayéyàdé àrùn tó ọ̀hún làwọn nàkọ́ba. ọlọ́run ìdísìrì kò léèdì tó mọ ọmọ wọn yẹn ọlọ́run ní fàmásítà tọ́ òwú ayẹ̀dẹ̀ àrùwù wọn ò tó bẹ́ẹ̀ kí wọ́n láwọn fẹ́ gba òkè káwọn wá gun òkè kí wọ́n fi jáde wá sílẹ̀ lẹ̀ ọlọ́run agbára wọn kà wọn ò tó bẹ́ẹ̀ náà. wọ́n máa ṣàtọ̀ ọ̀hún nàkọ́ bá. ọlọ́run ní jísù kan ìlérí wá ṣe fún wọn yẹn kí wọ́n wá láwọn fẹ́ máa gbẹ́ kí wọ́n bá láwọn fẹ́ máa gbẹ́ kó fẹ́ máa gbẹ́ ilẹ̀ abẹ́ pé kí àti ẹ̀gbẹ́ abẹ́ jáde síta padà ọlọ́run ni wọn lè lágbára láti sìnkìn ni lè lágbára láti jáde bẹ́ẹ̀ náà kọ́lá náírà bí. lágbára lórí ẹ̀ wọn lágbára lórí ẹ̀ ọlọ́run ti fàṣẹ sáàyè yẹn ni fún àwọn èèyàn tí wọ́n wà ń tọ́lọ́run tún fi kẹ́sùn kọ́ ní ìnà alátọ̀dọ̀ ọlọ́run ni ọlọ́run náà. àyàjá wa dùrọ̀ bí ìjà aláwọ̀ dáká. olórí wọ́n ìjà já ọlọ́ba wa dé ìyẹn ni pé àlìkìámà dé jà aláwọ̀ dáká ọlọ́run bọ́ wá sí kíni o ọlọ́run ọba yóò fọ́ ni àṣì ọlọ́run láti sẹ́wọ̀n ni dáká kíni yóò rọ̀ dànù ni wọ́n wá jáde tọ́lá bá ti wá rún òní wọ́n wá jáde ìgbà tí wọ́n wá jáde sí yẹn nígbà táwa tá a jẹ́ mùsùlùmí tá a ń lọ tí isa ti wà ń bẹ̀ ọlọ́run àwọn ń ṣẹ́ fún isa gangan lọ́rùn ṣe ti jésù yìí pé àwọn ẹrú sí mi tí wọ́n jáde yìí kò sí ẹnì kankan tó wà lórílẹ̀ ayé tó ní agbára láti bá wọn jà tó méjì tó wà lóun fẹ́ àtàkì wọn kò sẹ́ni náà ọlọ́run sọ bẹ́ẹ̀ gbogbo yín tẹ̀ wà lórílẹ̀ ayé àwọn tó jáde yìí kò sí ti ẹ̀ lé attack ẹ̀ lé attack wọn tẹ́ ẹ bá kóra jọ gbogbo tẹ́ ẹ bá rí kẹ́ ẹ ní ẹ̀ lé attack wọn. bí wọ́n pe pàtàkì pé àwọn mùsùlùmí àlè bá wọn jà àlè wọ́n tó pé wọ́n jẹ́ òbílẹ̀ jẹ́ káwọn òbí bọ́lọ̀ bá ní ká máa bá òbílẹ̀ jẹ́ jà ni káwọn òbí pé pẹ̀lú pé a ti ń bá àwọn kèfèrí jà lọ́wọ́ káwọn fẹ́ àtàkì wọn lọ́nà sọ fún yín sá pé ẹ ẹ lè dá wọn mú láíláí ẹ má tíráì rẹ̀ ọlọ́run wa sọ fún jésù yìí pé ó ibi tá a máa kó àwọn èèyàn lọ àwọn mùsùlùmí ibi tí ó kó wa lọ yóò wá kó wa lọ sí ẹ̀yìn òkè kan ní philistine so ibẹ̀ ni gbogbo àwọn tó bá wà láyé ńgbà náà ibẹ̀ ni ó kó wọn lọ ibẹ̀ lọ́lọ́run bá ní kó lọ káàmpù wá sí kó lọ kó wá sí ibẹ̀ làwọn tó ń jẹ́ àwọn ìyájú yàjú lọ́mọ júùjù ni wọn ò fi ní lè dọ́dọ̀ àwọn tó ń jẹ́ àwọn mùsùlùmí gbogbo àwọn tó bá kú lórílẹ̀ wọn máa pa wọn ni ẹ̀rí òṣìṣọ́lọ́wọ́n bá ní odò kan ń bẹ tó ń pè ní tọ̀bàríyà odò yìí nígbà odò yẹn jìn gan ó sì wà lórí ayé dòní olónìí ó wà ní sáìdì Philistine dòní olónìí odò náà kí odò ńlá ni buhayra tó tọ̀bàríyà sọ òṣìṣọ́lọ́wọ́n bá ní pé. So, nígbà tí àwọn Yájújú àwọn Májújú bá débẹ̀ àwọn alákọ̀ọ́kọ́ wọn first àwọn tó bá kọ́ first batch tí wọ́n kọ́ ń bọ̀ báyìí tí wọ́n bá débi omi yẹn wọ́n sì mú tán yẹnyẹn yóò sì gbẹ. wọ́n mu omi omi tó pọ̀ ní o tí èso odò ńlá gidi tí èso gẹ́gẹ́ wọ́n sì mú gbẹ. àwọn tó kàn jẹ́ first batch tí wọ́n wà níwájú wọ́n mú gbẹ. so òṣìṣọ́lá ọba ni wọ́n kó ọfà wọ́n kó gbogbo ẹ̀ dání ìgbà tí ọba wa rí èèyàn mọ́ lórí ẹ̀jẹ̀ nípa àwọn èèyàn lọ́tún orí èèyàn kan mọ́ ló dáhùn mùsùlùmí ti lọ wà lẹ́yìn kínní wọ́n ní àwọn ti borí gbogbo ẹni tí ń bẹ lórílẹ̀ sẹ́ni ọ̀kan bẹ́ẹ̀ mọ́ wọ́n tún wá máa ta ọfà sójú sánmà tí wọ́n bá ń ta ọfà sójú sánmà ọlọ́run kẹ́jẹ́ òun máa àwọn tó wà lẹ́lẹ̀ a àwọn tí ń bẹ ní kínní o tí ń bẹ ń sánmà gbogbo ẹni tí ń bẹ ń sánmà tó ti borí wọn wọn ni gbogbo wọn láti gbàtán bó ṣe ọlọ́run bá ti sọ nìyẹn wọ́n wọ́n sọ ọ́ ní al-masduq so lẹ́yìn wọn àgbà náà tí wọ́n bá wá ṣe léyìí àwọn tá a jẹ́ mùsùlùmí ẹ̀rú ó máa gbà àwọn èèyàn tó wà lórí òkè tí wọ́n wà ń bẹ̀ pé ìjà àwọn èèyàn ti ń súnmọ́ wà so látara bẹ́ẹ̀ kò sí nǹkan tá a máa ṣe ju pé a máa ra wọ́n sọ́dọ̀ ọlọ́run <laughs> àdúrà ni ọlọ́run láàmú ẹ̀sìn ní sá gbogbo alájọ máa ṣe sọ́dọ̀ ọlọ́run àdúrà lọ́lọ́run láàfin wí ni wọn àdúrà yẹn lọ́lọ́run ó wà á gbà ọlọ́run á sẹ́ndì àwọn kòkòrò kan kòkòrò yẹn wà á máa bà sí wọn níbi ọrùn báyìí òun ó sì máa ṣe sábàbí kú wọn tí bá ti ń bà lé wọn lọ́rùn báyìí yóò máa ṣe sábàbí kú wọn tí bá ti ń bà wọn lọ́rùn báyìí yóò máa ṣe sábàbí kú wọn bí gbogbo wọn ti kú nìyẹn gbàtà bá tó wá kú tán wọn ní kan nú àwọn tó ń já mùsùlùmí òní òwò wípé àwọn èèyàn yìí òun fẹ́ lọ wo tí ń ṣẹlẹ̀ sí wọn ó ní mọ́mọ́ ń lọ bí wọ́n gbọ́ owó nira àwọn sá lọ ni bó ṣe ọlọ́ba ti sọ nìyẹn sọ ọ́ di kò lọ́sọ̀tò ìpè òní ọ̀sà tá a wà tán káàpù wá sí oní ọ̀hún àìsàn gùn kan ni ó ṣẹ̀ wá sọ pé wọ́n pa fún ara rẹ̀ ni yóò wá gùn wálẹ̀ lẹ́yìn wá yóò wá ṣe àwọn akéde fáwọn mùsùlùmí pé gbogbo ibi tẹ́lú ọba àwọn èèyàn dé wọn ò ní wọn ti kú wọn ò ní lè jáde òun ni ọ̀hún ẹnìkan náà mùsùlùmí lọ́dọ̀ pé òun lọ òun jáde tóun <laughs> yóò sì jáde wá tó bá dé wá yóò sọ fáwọn yẹn pé ah wọ́n mọ̀ ti kú ogún ogún ọlọ́mọkú rẹ̀ lẹ́yìn làwọn mùsùlùmí ẹ̀sẹ̀ wá jáde wá ní wọn bá gbogbo òkú àwọn Yájújú wọn máa jòjò ilẹ̀ ilé òtún wa ní í ṣe kọjá torí pé òkú ti pọ̀rọ̀ ó dùn kí wọ́n bẹ̀ lọ́hùn pé ìwọ ọlọ́hùn bó láti wá sí ọ̀rọ̀ gbogbo ọmọ ọrùn òkú ti pọ́lọ́ yóò máa máa rùn kò síbi dẹ́ni kankan wọ́n máa fọ́ ìwọ́n yóò máa rùn àdúrà ni wọ́n tún ṣe fọlọ́hùn ọlọ́run ọba ó ṣẹ̀ṣẹ̀ wá rán àwọn ẹyẹ kan wá kó wọ́n máa gbé àwọn òkú yẹn báyìí kó máa gbé lọ ní ẹkùn sí wọn fi gbé wọn lọ àwọn ẹyẹ tí ó tóbi màálù ni wọ́n máa wá tó wọn gbé wọn bí ọlọ́run bá ti sọ màálù ti máa ní ké méjì àwọn yẹn tí ó tóbi wọn òṣìṣẹ́ ọlọ́run bá ní àwọn ní ọ̀wà máa gbìn so lára àmì sán àní àwọn ní ọ̀wà kó gbogbo wọn pátá yẹn ní ọ̀wà kó lọ ọlọ́run á ní kójú ọ̀ ẹ̀sẹ̀ wàá rọ̀ òjò yẹn ní ó wàá rọ̀ tí ó fọ gbogbo lẹ̀ mọ́ so lẹ́yìn àwọn yájú ọmọ àjùjù kò sí pé mùsùlùmí ó tún jagun kankan mọ́ àwọn náà níbi tí ogun tí mùsùlùmí jà tó ti wín níbi ló dé yẹn àwọn náà ní wàhálà tó wà fún mùsùlùmí tó pin so ọlọ́wọ́ bọ́ ṣe wá ní kójú ọ̀fọ̀ gbogbo lẹ́lẹ̀ àwọn yẹn wà máa gbin nǹkan sílẹ̀ lẹ̀ tí wọ́n bá gbin nǹkan sílẹ̀ lẹ̀ báyìí ọ̀nà tí ó máa gbà yọ yóò yí àwọn èèyàn lẹ́nu ilẹ̀ ló kún fún nǹkan jíjẹ tí ó pọ̀ fún gbádùn tí ó pọ̀ so àwọn gbogbo ayé ó jẹ mùsùlùmí lọ àwọn tó jẹ kékeré ó wà lọ́dọ̀ àwọn mùsùlùmí kó tó wá di pé gbàdúrà wáyà tó wá jẹ́ báwọn tó gbogbo ti fara báwọn ọlọ́run ṣe ní kátẹ́gùn kan fẹ́ kó pa gbogbo mùsùlùmí pátá yànyàn yóò wá kó àwọn èèyàn bú lórí ilẹ̀ àwọn ní ilẹ̀ ayọ̀ wá parí lé lórí bó ṣe ọlọ́run bá ti sọ nìyẹn so ọlọ́run bá ṣàlàyé fún wa ká lè bá a mọ̀ nípa àwọn èèyàn yìí lára àmì sáà ni tọ́lọ́run bá ń ṣàlàyé fún wa òun náà ni àwọn tí wọ́n jẹ́ àwọn Yàjúj wa so àwọn náà lọ́lọ́run bá wa mẹ́ńṣàn nínú àyà yìí so àwọn náà lára ṣàlàyé wọn fún wa so nǹkan tó yẹ pé àwọn tó bá bá láyé nǹkan tó lágbára ló bá wọn láyé ìbẹ̀rù ńlá òun náà ni ó kojú wọn so látara bẹ́ẹ̀ àmì ìgbẹ̀yìn ayé ni ìkànnì àwọn àmì ìgbẹ̀yìn ayé tó tóbi ni gẹ́gẹ́ bí àwọn àfa gẹ́gẹ́ bí wọ́n ti sọ náà ọ̀tá ìdá àfútì àti. ìdá àfútì àti Yájúj wa Májúj. ọlọ́run ní àwọn èèyàn yìí ọlọ́run ni bí wọn ó ti wà nìyẹn kódó wa tó di pé àwa dá wọn padà títí táwọn ọlọ́run ọba tá a fi sí yájújú wa máa jújú àwọn àrùn méjèèjì tí wọ́n jẹ́ yájújú wa máa jújú ọlọ́run wa hum min kulli. ọlọ́run ní àwọn yájújú yìí àti àwọn tí wọ́n jẹ́ àwọn màjúùjù yìí ọlọ́run ní ibi tí jésù bá ní ẹ máa lọ ibẹ̀ ní kẹ́ ẹ máa tó bá bá láyé ibẹ̀ ní kọ́ máa ṣètì máa lọ tí àbá lòun gọ pamọ́ ibi tó gọ pamọ́ gbogbo ibi tó bá ti jẹ́ pé ibi tí yẹn gọ pamọ́ síbẹ̀ làwọn ó ti máa jáde sí yẹn lójú ẹsẹ̀ òun yàrá ẹ̀ lọ́gbọ́n yàrá gọ pamọ́ ó kàlù tí wọ́n jáde sí ọ̀nà bíkúlì àdàbí gbogbo ibi tó jẹ́ ààyè tó ra jẹ́ ibi tó ra ga díẹ̀ téèyàn lè fẹ́ farapamọ́ síbẹ̀ tó ra gé téèyàn ra pé èèyàn gọ fún yàn tí ò ní rí yàn pé kó fi lè lọ ọlọ́run ní ibẹ̀ làwọn ò ṣe kí ni o yánsì lùnà ibẹ̀ ni ó ti máa yára sí yàn tí ó ti máa pa àwọn yàn tí wọ́n fẹ́ pa àbí kéèyàn wà lẹ́tẹ́ pé yọ wà pẹ̀lú Jésù tí ó lọ wà pẹ̀lú ibi tí wọ́n kalẹ̀ máa ń bẹ̀ kọ́ ọ lọ́wọ́ pé ìwọ náà pé ó lọ gọ pamọ́ fún ara rẹ pé o lè dágbèsè ayé ara rẹ sí ohun tí ìyá yóò máa jújù ní ikú tiẹ̀ tí ó bá lọ so ẹ bá wà pẹ̀lú Jésù nìkan ni ó ṣe kí ni o ni ó wà pẹ̀lú ààbò Ọlọ́run ọba so tọ́lọ́run bá ń ṣàlàyé fún wa nìyẹn so àwọn èèyàn yìí wọ́n pọ̀ púpọ̀ so gbogbo ààyè tó bá pamọ́ lórílẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n ti máa jáde sáwọn èèyàn táwọn èèyàn máa rí wọn so Ọlọ́run kan jẹ́ kí á mọ̀ ni ìkànnú àwọn àmì tí ó máa ṣẹlẹ̀ nígbà tó bá ti jọ́ gbéǹde alkiyama so ibi náà ni a ti fẹnu ẹ̀ tì lónìí inshallah tí ó fi di ọ̀la ìta gbọ́ kọ́ ló ń jẹ́ kó ṣe wá ní àǹfààní kọ́ ló ń jẹ́ kó wúlò fún wa subhanaka Allahumma wa hamdik ashhadu an la ilaha illa ant wa atubu ilayk.